لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين إنني أشهر رمضان إنه لميجي يغرق 1938 هجرية أشهر Gregorian calendar ìṣẹ̀kẹ́lú ìnolú ogúnyọ́ mẹ́jọ ìwọ̀dọ́ 2017 karatuwa yi ni an ya cane a suratul bakara aya 178 mokoju akɔla wa kutiba aleikum alkisas fi lkotla أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عليه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم نعم أعوذ بالله من الشيطان الرجيم الله تبارك وتعالى يعدو دوي مقدين أمي مؤمني يا دو تلو شريعة ندوالي إن يا أيها الذين آمنوا أمي مد إيمان فوجو كتب عليكم معمول شوشوشو جمع القصاص تركم نار إلو في القتلى وينمكم أكبر ما أقوى جمع معمول شوشوشو ممه kumera ilu oye eneme dukuma hukpa ma hu ne mekpa ameti noda kuma ekpo ne ma ọ laba ume abanele anibi sallallahu alaihi wasallama ise je ma ma kaginihi imi une ile chi enwe uji ma ọdá dọ́mọ̀ tó rúkú máa di ní òní pánú ìfà mẹ́un kọjọ́ aláwọ̀ tàbárakà wata aláṣọ na pàkó èyí kì nù jí máa tó lè pàkó ṣáká sí ní òní ilẹ̀ ẹ àmì kọjọ́ àṣọ na pàkó èyí kì jí máa tó lè pàkó yàṣí ní ìyá níbi muhammadu sallallahu alaihi wasallam obi a nebi muhammadu ya hamalu umma yi wa eneke anujima tulifa kpo ya ci sayyiduna abubakar ne siddiqi radiyallahu ta'ala anhu so abojo abi kukwe abi kwa ukwele kwa kushakaire tudale nenihi mafuko ujime mafuko ujime alkisosu fil qatla turukumenara ilu ojú ẹnẹmẹ dúkùmà húpa alìhúrú bìlìhúrì máa hó mú nẹ pa mẹ́kí náà dàkù mẹ́pọ́ mú nẹ dàbí alìhúrú bìlìhúrì ọmú nẹ pọ́ mú nẹ alìyí ró nẹ ilẹ̀ tọ́lá méjì ìnẹ̀ ní kí nùgbùgbù ọmú nẹ ìyàní ní kí àtùgbùgbù adúmù rà ní máa hó ọmú nẹ ilẹ̀ pa ẹni kì mú nẹ ma ó pa amẹ́lìsí náà dàbí mẹ́kọ́ mú ní ojúṣí kò jí wà láàbùdó bí òbílẹ́gẹ̀ máa dó pa mẹ́ àwọn máa dúdú pa kò jí máa pàdó níwọ̀n ọmọ nẹ̀yún máa pọ̀ mú nẹ̀yún ní adún wà ní ń sá máa hùnú bilẹ̀ pa máa hùnú bilẹ̀ pa kò yí ṣẹ̀rí àyíkìdẹ́ ibá ìnálùkìtì ẹ̀dàrọ́ kàlẹ̀ ṣẹ̀rí àyíkìdẹ́ ìpẹ̀kọ̀lú ikọ̀yọ́dọ̀ àgìdẹ́ dodo ìmúdàlùkìtì ẹ̀rí àyíkìdẹ́ ìdọ̀wà hùnú bilẹ̀ máa pa yín hùnú bilẹ̀ yìí ṣe ń kọ́nẹ́kẹ̀lẹ́ hùnú bilẹ̀ pa máa kọ́nẹ́kẹ̀lẹ́ lẹ́kọ̀ọ́ yìí dodo dẹ́rẹ́jà ọ̀nẹ́kẹ̀lẹ́ ṣe tó gbáhùnú bilẹ̀ one kele wo nobile kpa ma kpɔ ne kele le ko yin tseŋu ke one titio ma one oɖukulu ihɔ aɖu kpa ma aɖu ŋkpa ko yin alukɔdzɔ kpa kpe ɖo ŋu ɖe mu ɛni tse ɖe aba yɔ tse da rɔ ka ama egi ɖe dzaba kɔ ne adiini ɖe aligbɔgba alawu tabaraka wa taala ya aha ahitɔ ŋtsi ẹni tí suratul ma'ida 45 suratul ma'ida aya 45 ọmọ wọn jọ akọ̀lá kó yá kí ní min ajali zalika e katabna ala bani isra'ila annahu man qatala nafs من أجل ذلك كتبنا على بني إسرائيل إسرائيل أنه من قتل نفسا بغير نفس نعم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا آياتنا لمن آياتنا باية وكتبنا عليهم فيها أن النفس بالنفس وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن والأنف بالأنف والأذن بالأذن, بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق, فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون نعم آية 45 إذ سورة المائدة الله نعيه آية مائدة كده إنه هو ترو آية كاتل غدوي إنه هو ترو آية لتي إذ سورة البقرة كتب يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى أي أي لا يمد منسوخ يمد أياكم أبودا يبوكو karatu muda bobo kuma agba kuma na lada amma o shele akide mu ma o gbeku ta kuma mo shele o da agwegun allah yani ama tụrụ ọda dụkọ yọmụ bụkwe atụrụ akị mụdụ emi ya dị nke dị mume akị ọda ile alkide ọmọgide ni enihi anne nafsa bi nafsi eh imi ba ya lule pa imi imi wọn na kọrọ wẹnu ini ka kí ọnẹkẹlẹ kọ ọnẹkẹlẹ ma akpanyi wọn ọnẹkẹlẹ ọnọbìlẹ ma akpanyi wọn ọnọbìlẹ ọmọnẹ ma akpanyi wọn ọmọnẹ alikum anna nafsa bin nafsi inni on alule fi mi ke inni alule oji mi wal aina bil aini eju ya alule koji eju wal anfa bil anfi in mo alule koji mo bi ma na emu ne do pa chaka sunu blenge pa ko so na togenele ohun ma kwe koji emeji one kpoho ma kpeji eho koji emi mo one la ma li mowe emi ti one la ma li tiwe emi nyu ne chi ma chi nyiwe wal juruha qisas agbe ke chune ailu marai al ke chagbeleli ma de yuta gbele ko ma go meki bi kade we awun dudu ade de gba o meka gbele ade karita mama ko ma agbele mu ya kìmú ti dị ukú ẹlẹ́lẹ́ ìdè pàmàdẹ̀pàáyìn ma dị yá tẹ́kù jí rẹ̀ agbèlẹ́ ya tírìtì jẹ́ ayé ẹbí ẹ máa ṣùwẹ́ iye ṣàkàyàkù ẹkú wọ́n ṣàyọ̀ jí rẹ̀ yòrò àkìsọ́ fọmọ̀tẹ̀sọ́ dẹ́ka bí i dị ka tó la ẹni tọ ما توكينه ومشك جنهم رسالك توجيل ودما ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون أنا دوك ما تشليا باي أن قيود روغني تابيلا بكما شمنا الله تكي نعم أمدا ذكر بي كراتوا سورة البقرة آية 178 mukallahu tabaraka wa ta'ala dama ba kwaudo yaka kinihi ya ayyuhalladhina amanu ama kuma bi imani kojo kutiba alaykumul qisasu fil qatla ma ilu kuma kumera uje ne makiku ene makuma pa al hurru bil hurri omun ma pa kojo omun wal abdu bil abdi adu ma pa والأنثى بالأنثى ومن بلا ما قاكو جو من بلا فمن عفي له من أخيه شيء أنا دوك ما مدباون أجي أمايون من عفي له من أخيه شيء أنا كما كون أنتاجينه ونمدبا فتباع بالمعروف فأني مدو شوشو جيوه wẹ́kẹ̀ kpóni abẹ́ akíní ẹbú fámìlì amẹ́kó ẹnẹ́mẹ́ kpóni ìdókùnmẹ́ tsalibọ́ àbólẹ̀ aliyu ọ̀dà ọ̀mẹ̀mẹ̀lẹ̀ bí màá na ọ̀kọ́kùnmá tẹ́wọ́mẹ́ amúdùbọ̀ ahọ́mẹ́ àmá ẹnẹ́mẹ́lẹ́ ìnẹ́mùdúkẹ́ ajẹ́ ńlá dàbí alójú polówó yà á gbégbé lẹ́mẹ́ ọ̀kọ́kì tẹ́wọ́mẹ́lẹ́mẹ́lẹ́ bó kọ́lẹ̀ wà àdáhùn ilé ibi ìhìsàn ìyá àná alùkùnmẹ́ kájálì ajadeya ọkọ̀ òdú dí alẹ́mẹ̀ òrò alẹ́yùn ṣẹunkù nàìjíríà kí agbidé àkọ́ ọmọ apẹnẹmẹ kò jígẹ̀ ní fọ́tíbá òmìnir ma'aru mẹ́tàlẹ́bẹ́ alẹ́jọ́ mẹ́mẹ́lẹ́ kúmẹ́ àkọ́kọ́ òrò ذلك تخفيف من ربكم ولا دي ايرا kò máa dúró ọ̀la ìlú máa dúró ọ̀la ìlú ní ipa kàkí ní ma ní kí rọ́kọ́ kó yí ó ní ẹkùn máa páyì ilẹ̀kẹ̀ ẹ̀bùlọ̀ ọ̀la kàní tí wọ́n yọ́ ọdọ́ àwọn mẹ́dọ̀mù sókè ní tí wọ́n yọ́ ọdọ́ à ẹ̀tọ̀ òun múdú bá rahma ijungu mingi yango ci ngallahu ngoda ngumege famani tada ba'da zalika ene ki munda nyamo na guda ba ubioli kuma kakide wadu ke nyamo na guda ba kenya ci edowe uwo la ilu ma kene ki ene ki mune itila mamiti unla takwe nyamo na guda ba etie na imemala onye ni lemedo luzinyo mako na ele chake do hola bale ko une cho be hwa ki na makoda ba ye martin nga lunya ma ma yo mo ba odukulu ye ne le ma bu yi ine ne be bodo mo gbogbo igwo na daba gide ebe ki mo le fi aduba wa agala ali leche dola ya chicha akitin e mentality leche abo africa gabadia amane

enwele inyo alihiti da ugamu alikaati abu okay famani ba ba'da zalika enaki mona ba emona godaba e imache neki chumola menya unyi unyinya guyu haramu domo ẹnẹkì pẹnẹmẹ ẹmẹtẹ ni mẹpàkó yìí máa ń yí àwọn ẹnẹkì yọ ọkùnmẹ sí ni kó wúyó àbẹ kí ó dúkùnmẹ lé ọmọ mẹ sí ni pa ẹmọ kọkà mọ àmukókò ajé àwọn òkùnjẹ kò má ìgbà abẹlé tàbí àwọn ẹlẹmọ ayé àti ìmánike yẹ dé abáyọ yẹ ni gbódú kì dé abáyọ yẹ bá bẹkú gbogbo òkùnjẹ kò lóye mọ ọlọrun máa ní àmẹmí ní kókòkó àmẹmú yìí kókò sí. oyi gbogbo lẹ́kùn máa ma ń yáwó ihò ọmọgọ́ máa tọ́ pọ̀kù ya jọ gaba ihò gàbá díá fóòmù kìdó yàtẹ̀ ìpàtà awéré ónẹ̀ ihò kìdé ala alá kìdé ihò ma ń mú ẹun lẹ́dún máa kó máa kálò máa mẹ́mú kókò yí sí eh mụ mẹ́mú kókò yi sí ohun ma jí nìyí mú kú abajo egbe ka dị ụmụ abajo rule of law da na abajo ọda ọda alụla abajo n'iji akọta egwu ma chọ yala na nigeria ma chọ yi onita ahụ ma onye ma ekere m enwadaribo mo yi ma lè am kókù yọ gwọkọta tẹ gwọkọta gani maka ma fi ọda ṣẹda na abajo ẹjọ gbẹgbẹlẹ ẹyẹ mẹmdẹlẹ ẹyẹ ẹni kòlìkìtẹ ma chọ yi kókù ẹnẹ́dì tí ó yí gbogbo èèyàn mú yí gbogbo wọn lọ́ra gbogbo tọ́ọ̀bì náà nú mú yí gbogbo dọ́wọ́ ọgẹ́lẹ́yìn náà ìmúdúrà ìmúdúlè mẹ́gbọ́gbọ́n àyìn nìyẹn tó dẹ́hùn ọ́n ní ẹlẹ́kùn àbí tẹ́ wọ́n máa ìgbélé ibá yàgé wọ́n máa tukwanù ẹnẹ́kì gbójú màṣí ní wọn alálè huku pia bobi ma jagigili take na bale leo huku la yake hai takabun amone kijana maini elete ni balu huku hii anu gunungu kago na kashi shiliali ene kimama ke undudi tumi makuma kiche udili mudala li unwe un huku pia bobi ma njagigili ni dakuima china abane ma ịkwa na ohi inu jari n'uji abụkwa okwu ma banye n'ihi eni ile ohun kuma jụ otali iyi ohun hụ gbara n'ihi òṣèlè anúgbòrògbò káyé ọjọ́ àti ní abàmẹ́ máa lẹ̀kún kí fàtà ha kò múra ní àmẹ́ àmú ní ẹ̀bọ́ òkùnṣẹ́kọ̀ àmẹ́jì ṣòṣèlè ìmẹ̀lẹ̀ ike tó dáálẹ̀ ìmúdòkòrò ogbó kàdínì dẹ́ àbẹ̀kéhè ogbó ohun daka ya mẹ́yẹ́gú dí mẹ́síbà ojú kí tagbàdé àfi fìtínà aláhùn ìyúgbò nẹ̀kí dọ́wọ́ fìtínà ìsí ma isi tí ó gbó ẹyẹ ma ma kúkú pẹ́ sí kàdágì yọ́nà ìtàlìbí ẹyẹ ọ́dágó tàlìbí ẹyẹ ọ́dágó ẹnẹ dúkì dáàlá lè amúnẹ̀lú màṣín dáàlá lè òun yà pí àbùmá àbùmá ẹnẹ dúrà lè ẹdá kàlàmá wẹ́lú wẹ́lú wẹ́lú wẹ́lú ma kó kùkù lè gidi gidi wọn kú bí a kà dáàlá lè yà ha ohun ìpí ààbò obì máa gómi ya mọ́rọ̀ tánà wòye mọ̀kí ǹzẹ̀ àmọ́ nẹ̀ wọ́nyún máa họ̀ wẹ́nyọ́ mọ́nú bí gala gala na dis guy na dis guy o ma ẹ̀ na eji guy ẹ̀dọ́mọ̀ ẹnu masquerade ẹ̀dọ́mọ̀ I mean, we were the, yeah, the person day inside now. Yeah, no person day inside. I won't go ask him why he came here. I'm going to take a boat along at any ma. Wallahi, I'm duk my jack. I will go and with that. Kolomadago. Any big bill. Shiri kunge unga teli ni nem kechi take won because unga man kunge chin ilu nge cha da ụka ahịhịa ahịhịa kwụọ ọka daa enwere enwemalịra agụ maka gị take na iki gida na eni wee ma mụda gị amatasoja ka meka yi amadugo na yogo gị gọvanọ lọji ere soja de ẹ e ami soja ẹhun gbọ na ẹhun ṣàjìgbó kẹ ma katate ma katogani ma katate ma katogani bukidagu idagu iyu nwe kwimin eno kada we kwekubi on aro ki enu ondugu aba ogele ma di holugu ma katate enihi ameka me ya gboko be ame ya gboko bu nwi e cha me ofendi nwi ene ke ofendi un kaka me achologu ame achologu bu e adagi badagu emi ma ke un ke ti e ti go aga ke ti nyu

taka mkoku meji kabela kugu roundabout taka maaka amani wewe kama kwa kwa kabela abe achwe sijamu nele na abe achwe ko we de taki ilule lule lule lule naliye naliye ola oti ya ya abi omo tama mo ba menga du yo gedomo sorry mm oga sorry igbeni òun na tẹ́lẹ̀ lè yẹn ẹlúgbó abíyẹ́ ọ̀gá sọ́dẹ̀ yìí ọmọ bá sọ́jà ẹni àwọn so what ẹni abígáyé ma ọ̀gẹ́ ilé rẹ̀ ọ̀gẹ́ ilé rẹ̀ ẹnẹ̀gì àti nígáyé kí gíra ìtàtí yé na wàm nìkan igbègbè ní hun ṣẹ́ngi mú ti station ma dọ́ abágbẹ̀ abíyàkà tùrálẹ̀ mẹjẹ́ ń àmọ́ máa yá ma kí na

ìṣẹ̀dọ́dà da irú unẹ̀hẹ̀un tí ẹ ṣe òun kojí imam da tí ẹun unẹ̀ méjì unẹ̀ mẹ́lá tákùnmẹ́ yóò kùrọ̀ ọmọ ẹmúdú yín dúkìdá wọn mẹ́kúyó mẹ́mọ́nà kúdàbà kọ́sà bí lẹ́kùnmọ̀ àjò kọlọ́mọ́ ìṣàmà ṣàmẹ́ ọ̀la yín kánẹ́ ma ní nù mẹ́rin kìdẹ́ yín kánẹ́ àmá ní yín jẹ́ nǹkan máa gide ìta ṣe yín kí wọn ذلك تخفيف من ربكم ورحمه فمن اهتدى بعد ذلك انك منا غدا با كاني مموكو دوبا مي بي مموكو دي على دي على باي تاكو مي ودا دي وان يا ان لپا كوجي اي ونا دابا دم فله عذاب عليم عذاب يو ومو يادو كربني له النبي صلى الله عليه وسلم يا كاين من اصيب بقتل او قبل فانه يختار احدى ثلاث ودوكما هو نيبا abekene ma wuchagbi ehun meta ohun akoju e hadini to ge nke kan e hun gamu duyi ịma ya katasso eju menele enya ayelo aka enele pakoji abeki sere o ni mengibu memere hun toji wa imma ya neleke ya I'm doing eh? okay ayé àkúzà díà ìyà rẹ̀ yú ẹ àmọ́kọ́ òdúgbà ẹun mẹ́ta rẹ̀ ẹ̀rà ilú ẹ̀dùbà ẹgbọ̀kọ́ òdú so in àrádà rábì á ẹun dúkì anyá tí kẹ́ẹ̀lẹ̀ fọkúdú wamene teda baada dhalika ene duki amona goda ba lewe kuma kwa kidedu kani moko ba me on ya on yara elupo abegi ya elura me ya on yada bi wonu ya yomuna lubin wa to falahu naru jahannama khalidan fiha ene al-hasan ba ka nebitala la ah l wtala m ak l wo ak rogula nkotelbụ -enye ma kpe a meọgụ a a r akwubi dele ma m kụo ume enwegwụ a k un wụ narụkwla na akwub deli wecha ka epụrụ akwume ịgbagba nwada bụ onye ada lekpaku ji taki nye bụ dl m rukpa nebiya na ele w aki oula nga badu bangi na bana le bigbile kun di dia ko enelen bel aqtulu wi pa ma pelele enele ti pa ma pa koji e wa ti da ko jo ya di ailo wa turu kuma ra ilo isa kini ede gbiti won jo ati ojo la gidwa walakum fil qisas ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون ولكم في القصاص حياة أوني فا kuma enele kpako yi ene kicho na agbe kuma cha agbe ko yi ola elo gide ko yodo ai ba hayatun yengo raya dom yemeno rai ele abodu kamolo le tita pama kuma ajoji kuma tita kpa ma kpa kuma tita kuma kpa to ma meni ma ji ma so ma ma ko kuma yala le ba wa yile ma tu waji tibe kuma tibe kuma kuma ma kuma kpa ile gose ba du du le ya o nki je ya chanyo un wati ni de du ne ba ya ba ene ki mola ki la ma o su be ba do on ki o o ụmụ amụmadụ ọnwụ wee take na duki liba mu dem wazin amma e ne kuma mu kwa amoji ma jo ma ma ma liwo gbogbo kuma kodo be gbogbo oye ne le fi ku inwo de gbogbo ma ni e chuku ne ame e gbe ta hun re halu ke im dadan ona e won da bigede agabe ne mu ne de he ama amma e mu da mu di owo ebu abekere ebu ko jo akini mebo ma pere ma min khilaz ale ja pa lo yun ene eki mtu kwalete na lale ba ungagwa ungagwa acha mujiki bobo waji <laughs> eh, yo bo we guye kunga kola ho eh enwe kamba e kama ete ba meje tukwere madan ukwanu kama ete ba e ga bo ngom dunu so yogo ya nebu <laughs> ojo tudale ya ulil albab na mdu ala polisi gabo ne one one na ga ma ma ma mu ma mu ma mu dan polisi abi polisi ya mena lebi mu mu yi ma le unjeun abun me ak ma agbene lo maini ulege kana je gidai je oji onyo da lo ba 45000 naira ma gba me di ologbu di ologu di 40000 naira polisi atenele na ko ta ẹ̀hùn ti dákì má dàbí yáṣẹ́ àlọ́ yọmúnẹ̀ àbíhùn kùmàkwá nẹ kùmà tọ́ọ̀bì tọ́ọ̀bì tọ́ọ̀bì táàmà yá gbọ́ wá ẹbá àbíhùn olóògùnkù dé ẹ̀nẹ kùmà ń yúkẹ́ bí ẹnẹgí náà ló yá nà ọyọ́ yóò dẹ́nẹ na àṣẹbí ẹnẹgí alẹ́nẹgí àgbọ̀ ama awa ka nenewa awuyu oyola abuhe maja abuhe maja e oya na ojo kepa bi ojo aka iluko nga kuma raiba oraya adomolola ya ulil albab amakum nankili la'allakum tattaqun kiyakum nginu koyo كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين كتب عليكم ما أمدو تشوشو يمي أولمنا ودايغي إذا حضر أحدكم الموت شنكوكو يا كربنا ديهما تدنك يا أكو ene akụ aku egbe bo ya ama ka anya nga ya ku imda che gbadun ehun ye ene ki aku ama anya ku se ga tabali ki wo ki ali ye tabali ibi ti yi una ni ki ku to gwani mda mdi yo ma ki pio anya ku kene ki ma ku anya

ehi emi ka da mkpa gbadu gishi ni choga galele yemi da nabume gbadu gishi ni choga galele ya ya ma odomu enihi okon ye ko yi eti akanti gbogoi ye ka de lemi yi yi ye le tu ya loji un gbogoi ye ko goi ogoi ye le ha te gbogoi amokon le peke ukoma aboka kede wa fun e ma won ya ye geni mamle tó yọ fara wa tó ma dégédé bí ọlá dégéṣe dégéṣe eyí òun náà fẹ́ kì rẹ̀ dákùnmọ́ akọ́kẹ́lẹ̀ bá òun yá mẹ́rùn kú eyí òun náà bù mẹ́rùn fẹ́ yá mọ́kọ́ kú ẹlúgbó alìgìdẹ́ rẹ̀ ẹnẹ́gì kú ìmá lè kú amẹ́kùnmẹ̀ yá nẹ̀ mẹ́nọ́dà ó òun kẹ̀kí ní kúkúdá a ƙur'an yanihi idan hadara hadukum al-maut in taraka khairan inna alheri ke tono tane ken ko ken ken enwe di account oko e di account oko e du koja alwasiya e ukote akataneka lil walidain en kitugwe kuma dunga te biyewe wal aqrabina amihwe en kitugwe kuma dunuma e huka bil ma'rufi eka eka aliju aliji koda koda oda yekun alkodo ma yo da ada ojime iye ti ke mo gbode on le won ne ketin aliku iye ti turu ke mo gbodo ame on le atami ki mu mu to iye mi yi mama ne mi kidugu baba na yidu oya mi imunye ko mi kidagu baba na yidu e okwemma alwasiyatu lilwalidain wal aqrabin akatane ka ngamo ye kwambe huwe en kitukwe kenene nane hakon ala almuttaqin oligide chola ukoko kwanichi ngabi du koyo aya mune ngonda bi akere bode ku kolon ma ngodo mo aya baba dini ngojodo digide wa turuke kakata ne aluku ma se won ele yi ama obi ani aluka dini chini nu payu allah tabaaraka wa ta'ala modi gba ku o ene ge ati ne kiku ndu yo le ngo wa wati ni ku e ku kelewe ibe telma aluku ma se won ele un ko so yo nga ka aluku ma so le nete suratu nisa aya ke wanka aya ke gweji yo ama ya imeta lo yo hu ka mola ma se won ele me we no da ke ka aluku ma se won ele wee kwuo iwe ihe enyi jaruta na ya onye ikwu m ọya nwụ ikwu nwee ike dago kedilu na kpakpa e yi ọya e e nwụ wuye nile ebele tuka nile a na-ekwu mmanụ chedukeduku ẹ̀wọ̀n ọjọ́ yẹ jẹun kàmẹ́ àìfẹ́sọ̀ ní ra àwọn ẹlùkú death benefit ń kàmẹ́ yára ẹ̀ yílẹ̀ àbókè bàbá mẹ́ àyẹ́lẹ̀ pẹ́ màmá ara ní abẹ́lẹ̀ fíbọ̀ oòrùn ẹwẹ̀ ni a ti ní ṣẹlẹ̀ òjà enyi nìyí ulùkú mekọla ụkọka ata edoma tụda ala oye mọkọla ịgba wee du kekwu alụ edadị oyi ṅarị dike kekwu kelu iwe alụkwuma achenwule amekwumeni famili medami mali memukuma kanwume enwe ya ba atụli ene inọkọ abani inani abani inenwukwu inimoto inunyeku ineime kayane ma kanwume alụkwuma atụli ene to da ala nabi wa sallallahu alaihi wa sallama hadith yake ashabu sunan kuma gbawa yanhi oju allah tabaraka wa ta'ala li ga pepen ne duki ni peme inna allah qad a'ta kulli dhi haqqin haqqahu ene duki tupe ti anu pe oyo li ga mu pe un dunge qur'an me fala wasiyata li warithi ene duki dihe ne ki aje nguma kakatane mun enya ku oda domo ke kakatane akata ne duke nya ka mama rizki ekwere ju mete ju ka nge noda kakata no ji one third of arizki ekene e noda ke kakata no ji kakito ma de ba de nge na ba ne ama bodu ke nya kola nguma ke nya kola le nguma ba ene de huma gide ne chene ki tukwe ja je nguwe oyawe eka katane kumaden udungun omawe eka katane kumaden udungun atawe eka katane kumaden udungun ora atawe eka katane kumaden udungun ajue eka katane kumaden udungun abei chamaje mugure kwoni ma e e n'uku, enunuku enika kimi unuku miwe mutu na embe muku ile bieneni memutu bwana ekunuku mikeka ile bieneni mege account bi kuma moko withdraw 2000 naira me mudango anami At, atoya mi me mudango yele jene omu di ene ke aje ngubun enwe yake akaye achoki lingi jin emda oko eke ne 5 million ke ame mi 4 million danga nawo olele chuku ijiku ebobo la le mo bi akini فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن بدله وكما ككتانه تكي أريد أريد كتانه لوسيك ما شيء أريد أمشي بعد ما سمعه وبكبه alùkẹnẹlẹ kàlìjálì tàkì ẹ̀yà àkàtánẹlẹ ẹ̀yà òpàlọ̀ ẹ̀yà òṣàlì yẹ́ ìdíwẹ̀ ma kúmà bí 10,000 naira dùn ẹni tàkù ẹ̀ ògbò ánẹ ojú ọ̀lẹ́ ní lẹ́kìtẹ̀kù eyú ẹni ẹni ikẹ̀ àti ní ìgbò ẹ̀kùn àmàkẹ́mi 2,000 dùn ẹni lẹ́ 8,000 jẹ́ka ọgbọ̀ méjì ohun ẹ̀bọ̀n wà kún ẹni ṣe é sake ya mi igbele kwe mkari nile fomen bedele ubada ma semi ahule una anya kuye ni abu ngai ma ya domo gani uh ah, ancestry un amemo ya android kede amemo da ngunu kuma ba na ikun pele tete shafi business jama ancestry kede ta kuma dun ma ngo yugo e o chugugun ya riziki ki ne pa kuchaka oke ta ma ma okonlu ati akoko ti je ko gbo meji ni da àbẹ̀kọ́kọ́ ti yẹ kó wéyẹ nìṣẹ́ dáa onígbòmùgbé wà ní mílíọ̀nù mílíọ̀nù yọ ọ́ tó mẹ́nìkì dẹ́wọ́n láàkìtà láì ẹmúdà òkú àlọ́ kì mú di ìyóòkú kìtà nẹ́ka ohun ẹ̀yà dáńgẹ́nẹ́lẹ́ kí àrídàun ṣàbánilẹ́fọ́ ìnàmà ìsìmùhú alẹ́lẹ́dínà ìbẹ̀dìlónà amẹ́kùnmẹ̀ ṣàrídà ẹ̀wúnlẹ́ kùmẹ̀dì ìpọ̀pọ̀ kùmẹ̀dì ẹ̀ṣọ́ wánì kùmẹ̀dì áńgẹ́nẹ́lẹ́ ibà àmẹ́nulé ìfìmù yìí ìmádàálẹ́nu ọ̀lá

فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم نعم تبارك وتعالى عمك ووجوه لأنك أقول لك يعني فمن خاف من موص جنفا ويكما كتاني خاف تكشين شوفه min musin ka kene gi aka katane gide gi atini ku ke akola katane gide ba e chuku jenefan ka kene gide ba chini mistiki gi achi wala katane ngi aka gide al jenefu yani al khata ka inni mistiki kene achi wala gide gi aka gide au isman aba ga jalili adure jali e wala katane ngi kai eh dogene ajunu nubule ajunwo nubule de ọmanwụ n'obele ka ibi kinye anọkọ gbo mune taka ajụnwụ kuma bito mole taki ya kata ne ka kange nele iye wo yi le ka kuma mudu so da ke le ki po manyu mo manwụ n'obele kuma ile mudu kata na ka uwe ke gbola ka ola kene ya ka gidei ba imaci jenefan imudi isiman yani imaci aki mistake ya ce ni ba da kai bujin gida ya bujin gida tanure ne fa aslaha bainahu take e agbadi ma ngoru wake kwalu kire ba kuku ya no jutuci ku enu jutuci on gide ke kagide ba yon ki adu jadu rongo e bi amoma yo pa kucha ka taki mudo meni ogi ni gide ya kuma den yun e ole ya je ki kuma ya do abanelenu alùkùnmí ka ọ gẹ́lẹ̀ ẹ̀dù yìí òtílà àkírígúnmẹ̀ múdú ẹ̀hàmádùmù kata mẹ́yà mẹ́kùnmẹ̀sàmọ́má ọ̀làkàtà mẹ́kàẹ́dẹ̀ ò ma ọ abánẹ́yìn abánẹ́yìn abánẹ́mdàmdé ọdọ̀ ọjọ́ ṣẹ̀rí àjẹkùn ma dẹ̀ngẹ̀ ọgẹ́nẹ̀ lẹ́nu because ẹni ìgìdẹ̀ àjẹun owó ọmọ àwọn yà á yá ṣe lẹ̀ dọ́tàbàdẹ̀ ìyà ipá àmáyún ẹni ìgìdẹ̀ tó dálẹ́mdé ṣẹ̀rí àdínì ìsìlámù pé kàtà mẹ́wàá pẹ́ kátí lóbìdẹ̀ ibà ìdáṣìnà kálùmẹ́kì dí ojú ọ̀làjẹ̀dẹ̀ tàgbà ẹ̀ ụkọlọ gaghị aka ya gị adị n'ime ma ime uche ma akụkọlọ gaghị aka ya onwe kikwu kilo tagmape nwa enike agba dị ma ṅụrụ abaneleba fọlaismalehi enwule ke ma yenwu ka anya atọ ma leki enwe dọtaba lekoni inolivido nwe ichuru bụ na ịkpachiri ọnwa iwu la ism alehi ma kulevido ka ka ekporo bụ na ịkpachiri oyi a ṅụrụ kedua kuma ṅenwu rụtara iya ci chaka ni ne ni mistake ke ci omo inna allaha ghafurur rahim o ju adu bai aliju mumi to du alka alka ohun go ma ci don يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر Allah tabaraka wa ta'ala imaya wal aliji dua, e aliji ngade hun yoyu aliji ngade hun aya aliji amoya ise patanu hu ohun ma ti tafsiri ya ba yoyi iya aka kini egba oju remelana olo oju remelana oju akade ti olo oju remelana gen oju le ngade hun aba yoyi ihu ngade mo oju akola hun de yeni ya ayu alladhina amanu amakum medi imani pojo kutiba alaykum siyam mamudu chochishi ume kumejaleji ew maado asiyam yani al-imsak al-ta'am wa sharab wal wiqa' bi niyyati khalisatan lillah subhanahu wa ta'ala emi ni adu e be peka ke enya bole ibabe bengi jete enya bole ibabu mi ngote enya bole ibabu dachi unu bulete oji esule bo ojo allah subhanahu wa ta'ala maado aligire

university kuma yale abo genele inegba ko yo ni ki mudu kuma chane lecture ko ma gbajiba gbogbo akere bago mele mo ma ti le mi ngaro yo mo eli ma ye lecture 7 unwe nei lecture 7 e na eke na kwa ma chike wola ke ke wola ke ra ke 7 abi 8 ma 8 to 9 9 10 ina ọdụ wee ba asaịmentị ekwumere ya so mita agụ meji ihe rachela bring ya chi wee rere ya ga kọla gị nwụdị dọmụ abụrụ kecha aka gị hụka dị mgbe ihe ole chala alita erere ya ọrụ gị nwụta gbogbo gbagụ mele ọlada mụ nụ ya ka onye ngide ekecha chi kọbọ ọjọ ruo ẹnwùn takojo ya imu iniya imi imi niya o mele leke ni hueba imuro e amudal ko ali keni ke lukolo ke de ni li he ba mu chukolo mu aje ni li wu kimudo le le dogwe ika ni oyo kodu ete abo mu aje chukolo eh application mo yo kodu ete oyo kodu ete abo mu application imda kodu ete abo mu chukolo e eh, akon ni ya o se ko ba ke di skulu taki jẹun abi ni ẹ máa yàn ní ìbá taki na skúlù àhá nà ẹ̀bọ̀ wèé ṣe tẹ́ ìjẹun skúlù àhá nà ẹ̀bọ̀ kàrà sí ipa tẹ́ ìgbọ́sẹ̀ nà dú kọ̀ọ̀lù ihun ti mú dọ́ alìkẹ́ alìkẹ́ anìlẹ̀ ìdọ́gbàhùn ìyá akọ́ nà ọ̀ṣẹ́ ìdí skúlù ìyá akọ́ nà ọkọ́ lọ́jọ́ ìyẹn yẹ tabaraka wa ta'ala oji ụkọlọ ọjọọ ịnụrọ medu ko nga dunga ne len ila aljanna shidi aljanna asawmu wa ana omi naliji omi àwọn ni ki rome aliji tuli kai tudala ojo nga maliki tu chochucho jiwa iya chawa kitin kama kutiba ala alladhina asika kini hi abuki wado bangwai macha ngoja liji matone yiwa bin baz abdulaziz bin, bin baz rahimahullah matone ni kini aliji ramadan ha abuki legudu shaji enu tusi abuki legudu oye mdu ngama kamele shaji aliji bodungem dalin ne sikpala ke ma ti usu ramadan ngama shaji ma onu tabaka bo adisi ki adunga do kaya ki adunga ka abuki legudu yi e otu rọmọbọ́nà nga ma ti ajali yi ma òun lè ní àmá mamda ti ajali yi tabalkọjọ́ àti ní ya ayọ̀ lèzina amanu kutiba alaikum siyam kama kutiba ala lèzina lè kọ́bìtìkò la'allakum ma dali jigide yawa tattakun turki ya ni ga cikin ọjọ́ ọjọ́ mọ̀nú ma ajali gilẹ̀ ayyaman ma'adudat فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له

ọjọ́ alùkà ń lẹ́ mẹ́bọ́ kúwà níbi mẹ́ha ọjọ́ mọ́ onúkú máa àníbi sallallahu alaihi wasallama yìí na alìjì ramadan alìjì kọjọ́ kọ ojú ma oṣù ẹ̀ṣẹ́ aṣojú ogun yọ mẹ́la e àwọn ṣe aṣojú ogun yọ ní amẹ́hàlùkà oṣù ramadan oṣù shaban tó ramadan so ẹn kà níbi sallallahu alaihi wasallam àti kanwà dẹ̀ tó dáálẹ̀ olùgbònugbo ramadan ìyà ní jẹ́ ṣe kí àwọn ọmọdé ogun yóò mẹ́la ìyà ní jẹ́ ṣe kí àwọn ọmọdé ogun ẹgbà bẹ̀rẹ̀ àyàmán ọjọ́ aliji ramadan ina nduki aje nga chugwe gwa nyoka ya na nduki aje nga chugwe gwa nyomi jin eun kini ke jeun chugwe gwa nyoka abega kini ugwe gwa nyomi dabal kami male midwa maini onchi ene kiduja ne ubuka ki aliji mu ene kiduja ne ubuka ki aliji mu aliji hiki mui nkwa bụ nwa aligiji ibo na kuma abialu tafi ola only country gbo mune so assalamu alaikum ise ni uko kipa ogba emi abaje kuma anya so jenaza to dale atini turukawi karatu apo sabaje kali tomo kanya ho jenaza lechi ba ya taki ẹgbà bọ̀ taka dàbí aka continue quick and adua now